ẹ máa lọ wá history àkọlù wa fún mi. àkọlù by foot kí ni máyì fi wá pè náà sófẹ́ pa wá ni. àkọlù kì í ṣe nǹkan tá a lè sọ tó ẹ báyìí àyàfi tá a bá rí atọ́nà. wow. wọ́n ní ẹ̀rọ àwọn students lọ sí àkọlù ṣe ẹ̀dì ẹ̀bọn bíbẹ̀ yẹn ṣe deadly. I think I'm convinced. What? We are trapped now! We are fucking trapped! It's students missing under your supervision. ọmọ ọlọ́mọ la máa ránṣẹ́ ẹjẹ́ tó ìgbòho kí ló ṣẹlẹ̀ náà. you should be thankful to me pé àjẹ́ káwọn ọmọ ẹ̀jẹ̀ bí only student nìkan they are now practical students wọ́n lọ ọbẹ̀ wọ́n fojú ara wọn rí. Professor Matthews, this is murder. You are a murderer.